àbùkọ́ máa jọ́sìn mi ọlọ́run ọba nìkan ṣoṣo ẹ wá rí ìjọsìn yìí báwo la ṣe máa ṣe ìjọsìn fọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ọ̀nà tó máa fi ń gbà ṣe ìjọsìn fọlọ́run subhanahu wa ta'ala ó póríṣiríṣi nínú àwọn ìjọsìn tá máa ṣe fọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tá máa ń fẹnu ṣe ń bẹ̀ wà tẹ́sí ká máa sọ àwọn àṣkáàr ìjọsìn náà ní àṣkáàr náà èyí tá máa fowó ṣe ń bẹ̀ wà èyí tó bí àwọn sọ́dákọ̀ àwọn ká máa gbé ọmọ sójú ọ̀nà lọ́hùn ká máa ṣe hajj ìyẹn náà wà àtúwá ní àwọn èyí tá máa ń fi ara ṣe àwọn olá máa ń fi ara ṣe nínú ẹ̀ náà ni ìrun Kama má gba rẹ̀ ṣe rí àwẹ̀ náà ara àwọn ìjọsìn tá máa ń fi kí ni tá máa ń fi ara wa ṣe ni ebi tá à ń fi pa ní ara wa yẹn ara ìjọsìn tá máa ń fi ara ṣe ni ẹ̀rí tá a fẹ́ bá a sọ lẹ́nu náà ni òun náà ni ìrun ẹ wá rí ìrun yìí nínú àwọn ìjọsìn tó tóbi jù tí wọ́n máa ń fi ara ṣe òun náà ni ìrun wa kí ló ń pè ní irun wọ́n ní irun òun náà ni ìjọsìn kan tí wọ́n máa ń ṣe tó já sí pé ìyọ́n máa sọ̀rọ̀ ńbẹ̀ ìyọ́n máa ṣe àwọn ṣe kan ńbẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n fi ń wá ojú rí ọlọ́run bá subhanahu wa ta'ala ọba ní irun yìí gẹ́gẹ́ bí àwọn àfà bó ṣe define ẹ̀ wọ́n ní at-ta'abbudul badani òun náà ní ìjọsìn tí wọ́n máa ń fi ara ṣe bí akwalin pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọkọ ní wà af'alin ma'luma àti àwọn ọ̀ṣẹ́sí kan tó ṣe kíni tàti mọ̀ gẹ́gẹ́ bí rúkú àti sujud àti takbiratul àti eh, takbir àti tẹsílìm gbogbo àwọn ọkọ̀ báyẹn wọ́n ní kọta ti mọ̀ náà ni wọ́n ní eh, mustatahatun eh, bilfatha um, bitakbir irun tá à ń sọ yìí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú a máa bẹ̀rẹ̀ irun pẹ̀lú kí ni o pẹ̀lú takbiratul ihram kí lè máa mú mi báyìí gbogbo ẹni tó wá lé kí irun láyé pátápátá nígbà táwọn fi bẹ̀rẹ̀ irun wa náà ni kí ni o takbiratul ihram ẹni tí o bá ti bẹ̀rẹ̀ irun rẹ̀ pẹ̀lú takbiratul ihram wàláhi ẹni ò ní mu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá ti fẹ́ jọ́ìn ni wọn bí a wọ́n ti pé ah ìmọ̀ọ́mù ti wà ń rúkú èmi náà fẹ́ẹ́ ṣe kí ni mo fẹ́ẹ́ jọ́ ní wí mi fẹ́ kí ákàrí mi fẹ́ kó bọ́ mi lọ ọmọ á ṣe kí ni ọmọ á jọ́ ní wọn ní ṣe takbiratul ihram wallahi ẹni tó kírun yẹn kò níwù ó gbúdọ̀ ṣe takbiratul ihram takbiratul ihram òun ní àpẹẹrẹ pé kí ni ẹni yẹn ti wọnú tẹ́ni ọba ṣe takbiratul ihram kò níwù ọba ní muqtatamatun bit-taslim ẹ ẹ̀yìn nǹkan tá à sọ yìí a máa parí irun pẹ̀lú kí ni pẹ̀lú taslim tọ́ba ti fẹ́ kí irun tán a máa sọ assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ìyẹn ni kí ni o ìyẹn ni ìparí wọn ọba ní asọ́láàtù wajibatun ala kulli muslim ẹ̀rí wọn wajibatun ala kulli muslimin bó ọ̀rọ̀ ẹ̀rọ jẹ́ fún gbogbo mùsùlùmí pátápátá ọ̀rọ̀ ẹ̀rọ ni ọkùnrin ni mí o arọ ni mí o gbogbo pátápátápátá ìrún ṣe kí ni ìrún jọ́rọ̀ rẹ̀ fún gbogbo ẹnì kankan nínú wa ó tún wá jẹ́ kí ni o ó tún wá jẹ́ ruknun min arkanil islam orígun kan gbàǹgì ló jẹ́ nínú àwọn kí ni nínú àwọn ogun islam èèyàn tó bá gba islam tí ó bá fi ń kírun ẹni ò ní islam kèfèrí ni ẹni tó bá gba Islam tí ó bá fi ń kírun kèfèrí ni ó jẹ́ orí nǹkan nínú àwọn kírun nínú àwọn ogun Islam gbàtí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó máa sọ ní hadith anábì ní buniya Islam ala khams anábì ní wọ́n mọ ìrun mọ Islam tó ní nǹkan márùn-ún anábì ní Allah ilaha illallah kàgbà pé ọlọ́run bá subhanahu wa ta'ala òun nìkan ní ìjọsìn tọ́ fún ìjọsìn tọ́ fún kan ní àyàfi ọlọ́run bá subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah pé anábuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní kí ni òjíṣẹ́ ọlọ́run bàtánà bí máa sọ́lọ tó máa sọ́lọ ó ní wa iqamati salah anábì ní kamakíhun ni o kamakíhun ní kí ni o ní orígun islam ẹlẹ́kejì tọ́wá di pé irun tá yìí nǹkan tó lágbára ní islam ìrántí bá kí ẹni tí ó bá kí ń kírun rárá mùsùlùmí ló dẹ̀ ń pé ra ẹ̀ oúnjẹ avid oúnjẹ kamoli oúnjẹ oúnjẹ ogun ẹ̀ à ẹnìyẹn pé kí ni kò ń ṣe mùsùlùmí kèfèrí ni. àná ọlọ́run bá subhanahu wa ta'ala ó bá ń sọ fún wa nǹkan àná ọlọ́run bá ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọlọ́run bá ní tẹ́ẹ̀rínú yíò kanat 'ala al-mu'minina kitaban mawquta ó jẹ́ nǹkan ta ti fi lọ́rùn ọyàn fún gbogbo mùmínì pátápátápátá nǹkan tó dẹ̀ lásìkò nù ni ìyẹn ìyẹn ọkọ̀ lè máa kíhun bó ṣe wùyàn ìyẹn wá ní à ṣubú tèmi after if máa ń kí rárá o ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti gbé àsìkò lẹ̀ sí kí ni tí wọ́n fi máa ń kíhun ìyẹn gbúdọ̀ kíhun yẹn ní àsìkò tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó ní ká máa kí ìyẹn gbọ́ngọ́ ló máa jẹ́ ká mọ̀ kí à ìrun tẹ́ni yìí kí ìrun tó lálàáfíà ni ìrun tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó máa gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn tó bá kí kíhun lásìkò rẹ̀ ó kàn ṣe ipá ni wọ́n tó mọ̀ kí à ó yẹ kí n jí bí kọ́ bí six kí ni kí àsùbà ó wá ní à èmi wọ́n ti dín tèmi èmi máa ń pẹ́ dín tèmi wá ń kírun látàtọ̀ ẹ̀ à ìyẹn kò ṣe kìíní kò ń ṣàṣùbà mọ̀ o kírun fún ọlọ́run bá subhanahu wa ta'ala o kírun. ìrìn wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe pé inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọlọ́run bá ti ṣe ohun lọ́rọ̀ ọyàn fún gbogbo mùmí kitaban mawquta tó dẹ̀ gbìn irun ó jẹ́ orígun kan nínú àwọn orígun Islam ọba ni nínú àwọn ọlá tí irun máa ń bú fihàn àwọn ọlá tí irun ní gbogbo àwọn ọlá tí irun ṣe irun ní wọ́n ní dandan ní fún gbogbo àwọn mùsùlùmí o kájí kí ni ká máa kọ́ ọmọ wa bó ṣe máa kírun ká máa kọ́ ọmọ wa bó ṣe máa kírun àwọn bàbá àgbàlagbà ká máa mú ọmọ wa ká máa ṣe kí ni ká máa mú ọmọ wa sí mọ́ṣáláṣí èyí tó bá ti ń dàgbà nínú wọn ni ìlú wa ti ń jẹ́ ó six years tó ti ń pé seven years káwọn àwọn mọ́ṣáláṣí tó bá ti ń pé ten years tó bá ti ń ṣagídí pé à èmi ò lọ́mọ́ sí ní kíníkíní kan anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká náwó mọ́ bẹ́ẹ̀ ni ó ní ká nà ni tó bá yẹ kó bá yẹ pé ah wọ́n bí seven years six years àmọ́ àwọn mọ́ṣáláṣí tó bá ti ṣagídí gbà mí àmọ́ àbáwí àmọ́ ní irun yẹn gbọ́dọ̀ máa kírun ni yẹn gbọ́dọ̀ máa ṣe gbọ́ ni ó máa tẹ̀lé àwọn mọ́ṣáláṣí kò tó bá ti ń pọ́n ọdún mẹ́wàá tí ò bá ti dáhùn tó bá ti ṣagídí pé ah èmi ò kírun ah anábìíní kí ọmọ tó bá ní ṣagídí bẹ́ẹ̀ ó jẹ́ kí ni ó ti mú àṣẹ ìta láti kékeré nìyẹn kásìkì ni ká máa náwó ẹ̀ níbẹ̀ so ó jẹ́ ọwọ́ wa mùsùlùmí kásìkì ni ká mójútó ìrun ká máa jẹ́ kí ni ká máa kọ́ ọmọ wa bọ́ ṣe máa kírun. Sèkè Anábà Muhammad sallallahu alayhi wa sallam Anábì sọ́nù hadith kan ó ní múrú awladakum bis-sala ẹ máa pa ọmọ yín láṣẹ kọ́ máa kírun wa hum usaba tó bá ti jẹ́ ọmọ seven years ẹ máa pa wọn láṣẹ ó yá lọ a lè náwọ́lẹ̀ kankan náà wà máa ṣíkí a máa sọ fún ọ díẹ̀ díẹ̀ tí tó máa ṣíkí tó máa fi máa mọ́ wọn lára a máa sọ fún ọ tí tó máa fi máa mọ́ wọn lára. wadribuhum alayha wahum isna wahum isna ashar wahum ashar ká bá máa nà lórí ẹ̀ tó bá ṣíkí tó bá ti pọ́ ọmọ ten years tó bá ti ṣagídí nu wọn ká nà ọ wá ní àwọn ọlá àwọn ọlá òní ṣíkí ni ìhun ní wọ́n ní aláwọ̀kọ́ ń bẹ̀ ìrun tẹ́ríyàn nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi nífẹ̀ẹ́ sí jùlọ tó kí àdís Abdullah ibn Mas'ud radiyallahu anhu tánàbùwa Muhammad sallallahu alayhi wa sallam tánìkọ́ bá nàbí ó ní ayyula ahmali ahabbu ila Allah ẹni máa kí wọ́n lásìkò rẹ̀ ó fi ń tọ́ka sí aya takàlá ọ̀kọta ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àsìkò ní yóò gbọ́dọ̀ máa kírun lásìkò rẹ̀ yóò gbọ́dọ̀ máa kírun ní àsìkò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọlá tó ń bẹ fún wọn aláwọ̀kọ́ ń àti sọ kí ni

ìrun nìkan ni ọlọ́run bá subhanahu wa ta'ala tó torí ẹgbẹ́ ànábùwà muhammad sallallahu alayhi wa sallam láti orílẹ̀ yìí báyìí tọ́nà bá dẹ̀ gbé lọ sọ́mọ́ ẹlẹ́kejì tọ́nà bá tó fún ní ìmúbẹ̀ ṣe rí pé ìrun nǹkan tó lágbára gan ni ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbé ànábùwà muhammad sallallahu alayhi wa sallam láti orílẹ̀ yìí báyìí ó gbé wáṣí kíni ó gbé wáṣí sọ́mọ́ kíni kó wá gbà wọn lọ́wọ́ ẹ̀ tó kọ́ bàtà náà wà ń lọ anábùwá rí àwọn àwọn èèyàn kan ọwọ́ aṣọ gbìyànjú kó lọ bá ọlọ́run padà ọlọ́run aṣọ gbìyànjú ọlọ́run bá dín padà ọlọ́run bá dín dín dín tó ṣe gbìyànjú tó fi wá padà jẹ́ márùn táǹkì lẹ́nu. so irun aslu irun aslu irun tó ṣe gbìyànjú tó ọlọ́run bá subhanahu wa ta'ala tó fún anábùwá muhammad sallallahu alayhi wa sallam fifty bọ́lọ́run bá subhanahu wa ta'ala torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ àwọn ẹrú rẹ̀ ó ṣe gbìyànjú ó ṣe láìpẹ́ máa kẹ́ àwọn ẹrú rẹ̀ wá sí ni ló bá sọ ọ́ di márùn fún gbogbo wa ẹlẹ́kẹta ń bẹ̀ nínú àwọn ọlá tí ń bẹ fún òun náà ni pé kí ni o anna fáwọ́dọ̀ ha la yẹ́sùkútọ̀ àni láàbìrì bí hálin dúnà hálin máa dáa máa akùlùhù máa wọ́n ni ẹlẹ́kẹta nínú àwọn ọlá tí ń bẹ fún òun náà ni pé kí ni o ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe lọ́rùn ọyàn kò wá sí pé kódà kí tó fi dórí pò ààrẹ nítorí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe ṣé kíni tó ṣe ṣe úkṣọ̀ fún wa tó ṣe ní à tó wájú kó bá rẹ̀yàn ní tájú ìwọ̀n bá lágbára láti dìde kírun ni ìyẹn lè sùn kírun àbí ìyẹn lè jókòó kírun ṣe rí pé ìrun nǹkan tó lágbára ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òfin mú bẹ́ẹ̀ni kankan ṣe nínú wa ẹlẹ́kẹ̀ẹ́ níbẹ̀ òun náà ní kó kí ni annaha fagudun ala zakari wal'unsa wal'hurri wal'abari pé irun tẹ́rí yẹn o ọ̀yọ̀ ló jẹ́ fún gbogbo ọkùnrin àti obìnrin kò sí pé kí ni èmi ti dàgbà tèmi rárá o ó gbúdọ̀ kírun yọgbúdọ̀ kírun bó bá jẹ́ pé ah, orí sí àkànlò ẹ̀ síbi èèyàn ti dàgbà yẹn ò lè ṣe kíní kan èèyàn gbúdọ̀ wáyé kan sí pé èèyàn gbúdọ̀ máa kírun dọ́ndọ́n ní irun fún gbogbo ẹnì kankan nù wa wàlí ounsa àti gbogbo obìnrin náà oyin oúnjẹ kíní ìmú jẹ́ àwọn ọ̀yọ̀ fún gbogbo obìnrin wàlí ṣọ́ọ̀gì ẹni tó bá jẹ́ ẹrú tó wà nípò ẹrú pé ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ló fowó rà nípò ẹrú ó gbúdọ̀ máa kírun ọlọ́run bá subhanahu wa ta'ala kò yọ̀ǹda àwọn fún ẹni tó bá jẹ́ kíni ẹni tó bá jẹ́ abẹ́dù ẹrú náà orí kíni ó gbúdọ̀ máa kírun tó wù ẹni tó bá jẹ́ kíni ẹni tó bá jọmọ labí tí ò sí lábẹ́yìn kankan tó jẹ́ kíni tó dáwà fúnra ẹ̀ olówó ni o tálíkà ni o ó gbúdọ̀ máa kírun ẹlẹ́ka ọ̀hún bẹ̀ pé inna qabula sa'il a'mal mawqufun ala fi'liha